think it's wise for you to abandon me here in Nigeria. I'm all alone in this country. That's what I'm telling you. I know that. Ìjẹ́ pé bóyá èmi náà miss ẹ. But you should know pé èmi nìkan ni mo wà nílùú yìí náà. Ṣé ó ní kí n ma be bẹ̀ kó tó lè wá sílùú After after this semester, ma wálé, ó ṣe máa sọ o, ó ṣe máa sọ. Is that a promise? O máa wá sílé? Okay, I'll be very happy tó bá lè wá. You know what? After this semester pè mí, so màá ṣe reservation for ticket. Eh, mo ti gbọ́, mo ti gbọ́. No problem. I'll be expecting you. I will be expecting you. Just give me a call. Okay, I love you too. Bye bye. jọ̀gbọ́n ọmọ and I love him abara títí akú àmójúbà lágbára ọlọ́run ó dé bá aráyà àtàláfíà ní pẹ̀lú àti ọlọ́run. so o gbọ́ gbogbo nǹkan tí mo sọ. ó sì sá ó sì sá ó mi ìrò kẹ̀kẹ́ lọ́kẹ́ ni eléyìí ní ní sọ́jáde má bínú. wọ́n ń rò kẹ̀kẹ́ lẹ́kàn àbí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ló ń kẹ́ títí. irọ́ o kò tó bẹ́ẹ̀ o. ṣé iṣẹ́ tó wá ṣe mí nìyẹn. come on move this car ọdẹ ọdún ò bá kàn wọn náà máa máa dá sí. àyà tó bá jẹ́wọ́ ló kọ́ mo mọ pọ́ nídìí ẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀. máyọ̀ náà lè wò ká o. kí ló ń ṣẹlẹ̀ ṣó níbi tó ń lọ ni. mi kúkú lọ síbi kankan ibi náà ni mo wá nítorí ìròyìn ayọ̀ tí ń ṣe bọ̀. Ah, ṣé tàwọn kọ́ńtrákì tán tán ṣe àwọ̀. gbogbo ẹ̀ láti gbọ́. báwo ṣe gbọ́ pé gómìnà ti enlist iléeṣẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n tó máa máa ṣe ọ̀nà. Ah, bí èmi náà ṣe rí nìyẹn o ìgbà tó ń sọ pé èmi ni mo ń wí ní kọ́ńtráàtì in fact ìyàlẹ́nu kan ló jẹ́ fún mi mo kàn ń wò ó pé ah, ah, ṣàdúrà mi náà ló wá gbà báyìí kó dẹ̀ máa wò ó níjọ́ tí mo mìtì sínétọ̀ yìí sínétọ̀ Babátúndé nǹkan máa ń ṣẹlẹ̀ o bó ṣe ń sọ fún mi mò ń wo gbé this man kò tí ì yẹ ó ní kí n fọkàn balẹ̀ iṣẹ́ máa wá kò pẹ́ kó jìnnà náà ni gbogbo ẹ̀bẹ̀ sọ láìsí ọpẹ́ ní fọlọ́run ṣe wá rí àjọṣepọ̀ ẹ̀yin pẹ̀lú sẹ́nítọ̀ tẹjọ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin náà á rí i pé àìmọye ọ̀nà tó máa fi sílẹ̀ fún wa. Good afternoon, sir. Good Yes, sir. Ó parí ẹ̀. Yes, sir ok ṣé ẹ ṣọ́ àlùkò ògùdù ẹ. bẹ́ẹ̀ ni sir. kò sí any mistake. no error sir and the other one tẹ́ni can prepare mo ti mo ti try láti ṣe but ó máa ready lọ́la. why huh? anyway uh, be fast with it. all right sir. please please. Um, man. My chief. Wow ọmọdé yìí ti pẹ́ lọ́dọ̀ yìí anytime tí bá débí yìí ni máa sábà rí ẹ wò chief mi ní parọ́ ṣe rí ojú mi wà lára ọmọdé ẹ fà fún mi. ọmọ ní problem problem ti báwo. ọmọ ní problem ìfà ló tẹ̀lé ní problem ló ti ń wẹ̀ tó o bá ṣọ́ra èmi àti ẹ máa ní problem. my chief problem bíi ti báwo pé mo rọ ọmọ tó wù mí mo dẹ̀ ń bá yín sọ ẹ dúró náà ṣebí ọmọ ọmọ yìí ṣebí sẹ́nu bá yín ṣe ẹ filẹ̀ fún mi ẹ jẹ́ kí n máa fẹ́ màmá tọ́jú ẹ. kò sí problem màá filẹ̀ fún ẹ màá kọ́kọ́ sọ fún ìyá báyọ̀ ẹ tí n bá sọ fún ìyàwó ẹ lé àrà tó fẹ́ máa dánwò lọ́fíìsì tèmi bí nǹkan tó bá wá sọ màá jó gbọ́. èmi mọ̀ pé n lè ṣe bẹ́ẹ̀ torí tẹ bá ṣe bẹ́ẹ̀ inú lè máa dàrú nìyẹn. ìgbàlọ́ ti ní problem tó tán ni mo sọ fún ẹ èmi pẹ̀lú ẹ ti ní problem ọ̀rẹ́ ti gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi àwọn dọ́kúmẹ́ǹtì nǹkan títò tìtorí ẹ̀wà gangan òun lè lè ṣí mi ò tún wá mọ àyànjú náà tó fẹ́ máa ṣe pẹ̀lú ọmọlọ́mọ. rẹ̀ mí lẹ́kún fàyọ̀ wá bí kan. now that I missed you more. Okay? Baby, <laughs> I doubt those your word. Why is that? Ìwọ mi ṣe mi. Yeah. Ìwọ tó jẹ́ pé kò jọ ẹ̀bẹ̀ ni mo fi ń bẹ̀ yí pé kò wálé. In fact èyí tó wá yìí gan kò jọ bí ìgbà tí mo force ẹ láti wálé after a whole nine years. Oh, no, no, no, That's eight years, okay? It's not nine. Eight years. Look at you. Yeah. Ọ̀rọ̀ bí mi ò ní memory that is eight years, nine months. And that is nine years for crying out loud. I don't know what you're talking about, okay? It's eight years. Eight. Rẹ̀ni, why are you doing this to me? Oh, my people ìwọ nìkan ni mo ní. Ìwọ nìkan ni mo ló kù lọ́wọ́ mi. Gbogbo àti mọ́mí ẹ̀ ti kú. Èmi nìkan ni mò ń dá ni mò ń dá I need you. I need you, Rẹ̀mi. Yeah, but that's because that's what you want, all right? I remember telling you to get married to another woman. Or at least have a girlfriend, okay? But you refused. Anyway, then I'll think about it, okay? But just so you know, I have only one month with you. I need a bottle of Hennessy. Hennessy, you got something to drink in the house? You gotta have something in the house, Dad. look at this. This is beautiful, Dad. Eh? Thank you. Wow. I thought there was some people wanted to do that. Shoot, Dad, I was bored as hell at home, man. I figured I'd come take you out to lunch. You want to take me to lunch? Yeah, we'll have some father and son time, you know. um, <laughs> that's good. You know we got a lot of catching up to do, right? Good. Very good. Um, Alright, take your time, dude. Um, Franca, uh, you are doing similar picture. Okay, okay. It's a big company. That's how very similar you Uh, Franca, please Fine. Hmm? So, perfect program of treatment mo ti gbọ́ any complaint What's jẹ́ <laughs> Dad? Huh? So, introduction. You, you either introduce me to her or you introduce her to me. Come on, you know how this thing goes. Sorry, sorry. Curtis demands, right? I'm sorry for that. Uh, Franca, uh, I'm on the team of Sakura uh, and uh, who for the day and uh, Raven. Yeah. Uh, this is my secretary. Yeah, she's the most valuable staff in this office. Most valuable? I tell you. Oh, how are you? It's a pleasure to meet you. Nice to meet you. Uh, Dad? Excuse me a 2nd <laughs> So I'm Change your plan, so do that next time. Yeah. Frank, so I, I, was just telling Dad if I, I was asking if I could take you to lunch. I was supposed to take him to lunch, but how does that sound? I'll take him. I'll take him some other day. Some other day, yeah. I mean. Okay, no problem. That's cool. Where is my file? Oh. <laughs> Where is my file before you go for lunch? Hmm. Thank you. Um, Give me a few minutes. All right. enjoy myself. All right, well, I'm glad you did. I should thank you for coming out with me. I can't even wait to do this again, you know? It's been a long time I had such a date. Well, I'm glad you did. Can I ask you something? Go ahead. Mind if I kiss you? I guess I'll see you tomorrow. Yeah, sure. All right. Yeah. I'll call you. Fire wa mi kan. Fire wa mi ri. Franka, mi ò mi ò rí rẹ̀ mi náà. Ṣé ó sọ fún ẹ pé òun lọ síbi kan tẹ́lẹ̀ ni? sorry sorry ọ̀dà beyond ẹni mò ń gbọ́n ta ẹ̀. Ah, mo ti gbóhùn ẹ̀wọ̀n mi kò ṣe màá màá pè é tó bá dọ̀la. Hey, what's up, Pops? should be in bed by now. Remi, Yeah. Be in bed by now. Yeah. Ah, n máa lè sùn lókè yẹn tí n bá rí ẹ? Look at the time. Wo nǹkan tá a gún sọ mi. Basketball man, you can't be worried about me. I'm a grown ass man nǹkan tó máa ń sọ fún mi every time ni ipò òun ṣọmọdé òun ṣọmọdé but nine years ló ti fìlú yìí lẹ̀. then eight eight All right, I keep telling you it's eight years not nine All right. to me it's nine to me it's nine àná o mọ situation ìlú ìmọ so èmi ni màá máa ojú la lákàn fi ń ṣọ́rí o. jọ torí Ọlọ́run. I'm good pops All right, I'm Nigerian before anything okay this is my hood I'm good. dábà ń wí òní jẹ́ ká sọ anyway báwo ni dé tẹ̀. Ah, man Franca that's a badass girl pops. She cool. We cool. She's cool? Yeah, she's innocent. I, told you. Dad. I know that. I know that. Momo, mọ̀ ọmọ dáadáa ni. Ó wá Ugbeko. It's good for you. She, this is even getting better than I thought. You screwed already? What? Nah, I'm just messing with you, man. I'm just kidding with you, man. Kí ni Nah, I'm just playing, right? Don't try to get me some sleep. I'm tired. All right, get some sleep too. And I'll see you in the morning. Thank you for the girl though, man. to hit till I get back. máa wà worried now Latano. please he'll be alright he doesn't have to worry about me babe I'm a grown man. or at least just a call. Hmm, I'll call him. okay so kí ló fẹ́ jẹ́ sìn. oh shit I'm hungry what are you gonna make. Mm, what do you want. won't you make me something. now what do you want. Mm. you hmm. tell me. maybe bread and egg. Are you sure? Okay. Just a minute. All right. Oh. GY collection sent us an email pé àwọn ti cancel meeting then I will send another email láti notify what the next week is. See ṣé àkàtà àti bàbá Yeah, that was done yesterday, It's just a follow-up of the state government contract. So that's it, Contract. What's that? kàn rẹ̀ mí ni and mo dẹ̀ miss period mi. miss period ẹ eh, eh, ṣe o ti rí company's doctor. bẹ́ẹ̀ni. Eh, I've been there yesterday and then they've confirmed that I'm pregnant. Um, for my son? Yes, but... Ah, there's no but in this. Eh? Look here, I will handle this. Uh, and I believe uh, eh, Otis oh, of Oremi do, I plan to tell him ah, today. Uh-uh. Don't tell him anything. Don't tell him anything. I will handle this by myself. And I promise you, I will feed you back. Eh? Uh, you need rest. And I will give you two, two years leave. Yes. Because she made this, my dear. No, I don't think I can stay home for you two years without doing anything. I, I'm not giving it to you. I'm giving it to my grandchild. Huh? would you, my dear? Eh, look here. The bá ti ṣe nǹkan tí mo ṣe tán sí, eh, màá wá bí ẹ lọ́lé, rest. I can drive myself. Sir. No, no, no, no, no, no. Fẹ́ fún wàhálà. Don't do that. Don't drive yourself. No. mo fẹ́ kó o rest in fact máa fà ní two years. No, sir. I don't think I can stay at home for two years without doing anything. It's not about you. It's about my condition my dear. Yeah? From all. Oore ni mo fẹ́, oore àìní pẹ̀kun. Rẹ̀mí. Yeah, Dad. Uh, what are your plans for for marriage? What? Marriage? Yes, marriage. Come on, Dad. Come on, man. Nobody got time for that. Marriage? Nah, not anytime soon. Shit, maybe when I'm done with school, you know, get a job in the U.S., you know. Might think about that, but for now, it's fun, fun, fun, and much more fun, Dad. I just got back. <laughs> Come Remy, on. Remy. Yeah. Oh, it's demo now mo rò bí ìwà àti Franca ẹ̀ ń ṣe wọléwọ̀de ẹ̀ ń date. Oh, you secretary? Yes. Nah, come on, Dad. That's nothing serious. We're just messing around, okay? I'm just hitting that. It's nothing. We're just two adults, you know what I'm saying, messing around, having a good time. <laughs> Oh. come on, so you don't have feelings for her at all? Feelings? Yes. Are you serious? Oh, hell no, Dad. I don't got no feelings for her. I mean, look, I know she's pretty and all that. You know what I'm saying? She's tall. She's, you know what I'm saying, intelligent. She got a nice body, though. That booty's nice. It is nice. I'm not even going to lie. <laughs> You know what I'm saying? But feelings? Nah. I'm just hitting at that, for real. Shit, I'm not... Man, I can't even deal with a relationship right now. How much more marriage? Nah, stop it. Let me, let me. Yeah. ó ṣọmọdé mọ̀ náà ó bàtà kí ló ń báwo ló ṣe ń ṣe báyìí look here um, you know you are my only child so my my, hope is for you to get settled in time so that uh, I mean it will be better for this family. Okay, there's nothing wrong with that. I'm not saying I'm not getting married, Dad. All right? I'm just saying, wait till look. I have one more semester in school. Okay? I finished that, finished my MBA. Yeah. Then I know what I want to do next. You know what I'm saying? But for now, man, I'm just trying. You know what I'm saying? I'm trying to see what's up with this women out here, Dad. I mean, frankly, that's just one woman. Yeah. I need variety. I need to, I need a selection to choose from. You know what I'm saying? I need to make sure I'm with the right woman. You know what I'm saying? Show me more than one. You show me only one girl. So I should go and bring 20 or 30? Yeah, 20 or 30, man. Let me pick some. You know what I'm saying? Let me play my game, Dad. Let me let me see what's up, really. I ain't... Professor Puffy, hey, John. I know you was bad like that when you were a little kid man don't ah. go there with me straight up. I'm o. and you know what I'm saying my my shit my my get married daddy don't worry man. I'm worried. Well, I'm telling you not to worry, okay? I I'm worried for you, for you. Well, hold on one second, Dad. What, are you anxious to be a grandpa or something? Uh, yes, yes. You want to be a grandfather? I'm old enough to be a grandpa, yes. <laughs> if that is your question, yes. it's better for you to get down Oh, n ṣọmọdé mọ. alright no problem. Well, obìnrin tó dáa obìnrin tó dáa if you don't have i will get one for you Well, obìnrin tó dáa kó wọnú ilé yìí wá. olójú kò mọ̀ lọ borí kúkúrú ìwọ ni. Eh, Franka sir sorry, oyún tó ní mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan mi ò fẹ́ kó sọ fún rẹ̀ mọ́ nítorí pé mo mọ ọmọ tí mo bí mo mọ ọmọ tí mo bí dáadáa and I'm his father tó bá fi lè sọ fún rẹ̀ mi pẹ́rẹ́ ó lè ra tíkẹ́ẹ̀tì ẹ̀ láàárọ̀ ọ̀la kó dẹ̀ fò so jọ̀ọ́ má sọ fún un gbogbo responsibilities tó yẹ kí rẹ̀mí ṣe màá mo rẹ́dì láti máa ṣe and mo fi ń dẹ lójú pé ìyá bàbá mi jẹ́ nǹkan kan ní ìdálé ẹ̀ kò dẹ̀ ní ṣe ọmọ náà ẹ̀ ó ti yẹ inú oyún is my grandchild is my grandchild ìyàwó mi ni mi ò ní fẹ́ kí ìyá kankan jẹ́ ṣé Rẹ̀mí ti sọ fún yín pé òun lọ láìpẹ́ ṣá. yẹ ó sọ fún mi sà even Thursday ló sọ pé òun lọ. Rẹ̀mí lọ Thursday. He even asked me to drop him off at the airport. ọkùnrin Rẹ̀mí sọ fún wa pé òun lọ kó wá lọ drop òun kò dẹ̀ sọ fún mi bàbá tó bí lọ́mọ. Huh? ọkùnrin ọkùnrin woman power woman power ha ọkùnrin anyway i'm happy for you thank you sir that shows sí pé ó sì nífẹ̀ẹ́ ni wípé ìfẹ́ wà lọ́kàn ẹ̀ and i'm sure tó bá máa fi padà dé ẹ̀ eh, àmọ́ bá ṣe máa débò ẹ̀ fún ẹ̀ eh? èmi ni mo bí i màá mọ bí ṣe máa débò ẹ fún so o ní problem ẹ má nurse any fear o ẹ má nurse any fear at all you are covered ẹ and that's a promise from me kò sí nǹkan tó máa tàlé ẹ. Your wish is my command, sir. you are safe, you are in a safe hand. Kò sí, no problem. Hmm? Whatever the way kí n ṣe ni máa ṣe. Okay, that's all right. Olúwa tẹ̀ ti ṣe. Yes, sir.

No stuff over, straight up. Ah, Rẹ̀mí. Mi ò fẹ́ kó gbàgbé gbogbo ọ̀rọ̀ tájọ sọ. Tó bá dán, mọ ọmọ ẹni tó ń ṣe. Gbogbo èyí tó ń fò kiri kò dùnnú mi. Mọ ọmọ ẹni tó ń ṣe tó bá ti dán mi. Eh? Um, safe trip and um, immediately tó bá ti land, eh, kò fún mi. I'll oh, call you later. You taking care of yourself, okay? I, okay, no problem. I'm gonna miss you. Hmm? I'm going to miss you too. All right, man. Eh, eh. Get some rest. Uh, okay, let me take my leave here. I can see two of you want to. Are oh, you not gonna walk into the car? no, no, no, no, no. no. Two of you can. I'll leave the rest for you. Ah. I'll see you later, man. Don't miss me too much, man. Ah. Hey, what's up? It's not going to work today? Now, I lost him, Sherry. What's he miss already? Now, where you come No, I miss him too, man. But look, I gotta be honest with you. I cannot wait, all right? <laughs> I gotta go. I got a lot of shit to do over there. You know what I'm saying? So, baby. Yeah. What's gonna happen to me now? What's gonna happen to us? And what's gonna happen to our. Our what? I mean, our relationship. <laughs> Seriously, relationship? That's what you thought? Okay, look, man, let me be honest with you, all right? I don't got time for that relationship. Okay, look, I appreciate everything, all the little time we spent together, but it was nothing. Okay? So here's what I'm gonna tell you. Do yourself a favor, okay? Find yourself a man, you know what I'm saying? Somebody who's worthy of your love and accept them. You know what I'm saying? I'm pretty sure there's a lot of guys out there trying to get with you. You know what I'm saying? Baby, I love you so much. My daughter of my day. Alright, cool, You wait all you want, alright? It's all good. This is what we're gonna do. I'll call you when I get there, alright? I'll call you from time to time, but now I got a flight to catch. I promise. Don't worry, just I'll catch a flight. I gotta go, come on. Uh-uh. mean by decent person? Is she still not decent? Well well kò dá mi lójú náà but gbogbo aláṣàmọ̀ pé òun àti ọmọ chief ń fẹ́ra wọn. So ọmọ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin chief àti sẹ́kẹ̀. Gbogbo ṣe máa ń gbéra wọn kiri. Kò wá rí ẹ̀. No ó dá mi lójú kòkò wá ní ọ́fíìsì yìí ni ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ah, ah. lánàá lánàá chief rárá wọn ló gbé sẹ́kẹ́ lọlé nínú mọ́tò wọn gbogbo driver náà gbà yíwọ̀n abẹ́ wọn ò pè wọn personal driver chief wọn abẹ́ wọn ò pè wọn fúnra ara wọn lọ gbé sẹ́kẹ́ lọlé. well i i wouldn't know so ah mà wá ga báyìí o na wá o ah, what will the poor boy now do when he comes back to find out. Okay. Oh. Eh? such is life báyìí ṣe rí nìyí. ah ó mà wá ga ọ kò sí nǹkan tá à ní rí dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ mi ló fa gbogbo ìrònú ẹ jọ ẹra máa ronú àti wípé ṣé ti lògùn yín lè. wọ́n ti lògùn mi um, sori mo kàn fẹ́ bẹ́ẹ̀ yà wọ́n nítorí pé mo mọ̀ pé mo ti ṣe gbogbo nǹkan tó ń gbó ju púpọ̀ náà ọwọ́ mi ló ti wà because tí ò bá sí èmi mi ò mi ò mọ̀ bóyá àwọ̀ àti rẹ̀ ni ẹ máa come together débi pé. sir ẹ̀yin kọ́ you've been saying all this several times you don't need it sir you don't have to be remorseful over an issue that is not your fault. Hey Joe, I'll be fine even i'm fine cause sí gbọ́ngàn to shame me. Hey, ṣe ní sáà. Ah, okay um, no problem. twenty million naira ṣe gan ni ah, sá ẹ ṣe gan ni. Franca ah, dìde dìde. Ah, ẹ má jẹ́ kí n dìde mú wa òkè báyìí ni mo ti wà òkè bí mo ṣe wà what have I done to deserve all this from you Let's see, tí mo ti bímọ lẹ ti ń ṣe ìtọ́jú mi fifty percent lẹ fi increase salary me as a secretary of this company mo ń gba owó ju àwọn tó ń pera wọn ní manager lọ àpéjọ ah, ẹ jẹ́ kí iṣẹ́ dúró báyìí mo wà ókè bí mo ṣe kúnlẹ̀ ẹ ṣe gan ni sà ẹ ṣe gan ni. Ọlọ́run ló lọ pẹ ah. franka sórí ó mọ bó ṣe jẹ lọ́wọ́ mi one ìyàwó ọmọ mi ní ìwọde ní ìyá grandchild mi ẹ so ó ti di ó ti dọmọ mi tí bá fún ẹ lówó tó jù báyìí lọ ó tó bẹ̀rẹ̀ ó jù ó mọ ìyá rẹ ni torí mo mọ àwọn ipa tó ti kó nínú ilé yìí àyàtọ̀ sí yẹn ó tún ti di ẹ̀jẹ̀ mi so ọmọ ọmọ kan I think uh, I'm taking you out for lunch. Hmm? Let's go. Yes, sir. kí ni dókítà wa sọ. Eh, dókítà kan try láti explain pé blood pressure yín ó ti rise from one thirty over eighty to one forty five over ninety pé kò dáa fún health yín pé ẹ need láti máa rest. Ah, eh, but, but eh, ma rest now. Daddy, ẹ kì í rest ẹ kì í rest máa rest máa rest now. anyway doctor ti lọ get àwọn drugs they ma need so kan to dé ẹ jẹ́ kí n sáré bá ń get oúnjẹ kí ẹ jẹun náà. Ah, no no no no no má yọ rẹ lẹ́nu. Ah, Rara, o dáàdi. I'm okay for now I'm okay. no ẹ ní láti jẹun kí wọ́n tó kóògùn yín dé. àná ah, ẹ jẹ́ kí n bá ń get nǹkan ẹ ní láti jẹun to tó di pé dókítà dé. orí mi máa ṣàtúnbí. òkè lọ kí tẹ̀lé mi máa bọ̀ ká Dad, I'm sorry, okay? totally, totally sorry. I feel bad, you know? I'm sorry. Hmm, I didn't make I didn't mean to make you feel this way. Masiru, Masiru. Rẹ̀mí, kí lẹ̀ṣẹ̀ mi gbọ̀ngàn? kí ni ẹ̀ṣẹ̀ mi gangan lọ́dọ̀ ẹ̀ kékeré ló wà ẹ́ tí mọ́mi ẹ ti filẹ̀ ṣaṣọ òpùrà nítorí ìfẹ́ tí mo ní síyàwó mi ìyàwó mọ́ ló jẹ́ kí n pinnu pé gbogbo bí ṣe máa ń rẹ ní sùúrù tó máa jẹ́yàn máa become somebody in life gbogbo ẹ̀ ní máa ṣe rẹ̀mí ó dájú ó dájú gan-an ṣé nǹkan tó yẹ kó fi san fún mi ni nǹkan ṣé nǹkan tó yẹ kó fi san fún mi ni èyí tó ń yí fún kẹ́ ẹ̀ ó gbọ́dọ̀ láti béèrè lọ́wọ́ mi wípé kí ló dé tí ń fẹ́yàwó mi. Rẹ̀mí reason tí n fi fẹ́yàwó mi. Mm is because èèyàn fẹ́ fún obìnrin tó máa fi problem títí ẹ̀ tó ń gbé bọ̀ tó máa fi dọ̀nà ẹrú ọ̀ tó máa fi ìgbónára àti jealousness tó máa fi kó balẹ̀ ayé ẹ̀ you don't even care bí n ṣe ń live Nàìjíríà you don't care bóyá mò ń jẹun ni o bóyá ẹ̀tì mi dání o bóyá i'm in pain or problem you don't, you don't care ẹ eh, ọkàn jókòó pa sí amẹ́ríkà ń for good nine years now it's not good kò dáa kò dáa kò dáa it's not good. Look at me. The doctor ń jẹ́ kó yé mi pé ẹ ẹ tì mí ò dáa. Eh, eh. Rẹ̀mí wọ́n ní health mi ò da, bp mi rice. i'm not in good shape i'm not in good condition you don't care you don't care o máa wálé o máa wálé lókun wọn wá sọ. Ah. I'm sorry, Dad. I'm sorry. Look, I, I, I just wanted to do it by myself. Ah. I wanted to be a man on my own, that's all. Rẹ̀mí ayé ò rí bẹ́ẹ̀ yẹn ẹ ló kà pé èmi nìkan èmi nìkan nulẹ̀ èmi nìkan you don't bother to come and check me don't bother with me because of you you ò me. yàwó I know they neglect me went away just like that ẹ wo nǹkan tí màá sọ fún ẹ sìn tó bá fẹ́ ikú mi ní kíákíá Rẹ̀mí ni kò padà sí Amẹ́ríkà yẹn. Oh, no no dad i'm not going back man nah not after all this i'm not going back i promise. ìwọ tẹ padà Rẹ̀mí padà sí Amẹ́ríkà. no i'm gonna do anything you want you know what i'm saying anything you want i'm i'm i'm, I'm be right here with you. tó bá padà sí Amẹ́ríkà o ò ní dé Amẹ́ríkà yẹn kan tó sọ fún ẹ pé bàbá ti relé. I promise you that. Don't talk like that, man. No negative talks, man. What you bro? sọ negative. Pops, man, I'm here, all right? And I'm not going anywhere no more, I promise. It's gonna be you and I. Promise. Got you. Is that your promise? Yeah, man. You ain't gonna die. Just give me that Mercedes I want. You know what I'm saying? It's a welcome back gift. I love you too, Pops. Um, I greet you all. tẹ́ bá wò dáadáa ẹ rí i pé ó pẹ́ tẹ̀tí rí mi nínú iléeṣẹ́ yìí mo dẹ̀ bìlífì pé by the time tí bá máa fi kúrò ní meeting ó máa tún ṣe díẹ̀ kẹ́ tó tó rí mi ní iléeṣẹ́ yìí that is why tí mo fi mú ọmọ mi wá is going to take over from me as the general manager of this company and uh, màá fẹ́ kẹ́ fún ní full support. He can fire and on fire. That's right. Anything he says is is the final. Please, I want you people to work diligently with him. Bẹ́ẹ̀ ṣe fún mi ní support tẹ̀ fi ń ṣiṣẹ́ pẹ̀lú mi. Eh, mo fẹ́ kẹ́ bá mi and uh, I want to hear good news from you um, staffs. I repeat, he can fire anybody except Miss Franca Badekeshi, who remains as my personal secretary. So please uh, bear with me. I want your support uh, for him. And uh, I appreciate you all. You'll be making this company uh, to prosper. So I want it to continue the same way. And uh, I know you will enjoy working with him he's a very nice guy. He's a very nice guy. Um, I'm very um, happy uh, for this meeting. Does any of you have any questions to ask? it's very brief, okay? I'm sure you all heard my dad. I'm the new MD of this organization with immediate effect. That means that I hold the sole authority to make and unmake decisions within the organization. I have the sole power to fire and do as I please. However, nobody loses their job today. I've decided to give you guys the benefit of the doubt personally to monitor your commitments to the objectives and goals of this organization vis a vis the growth and the upliftment of the company. Huh? So, everybody keeps their job. Uh, for now, I'd like to introduce to you all um, this young woman here, my new PA, and also my personal secretary. Her name is Miss Ewa. good. As you all already know, Franca here is my dad's PA. Not to be mine and never will be mine. <laughs> also, the accountant. That's you, right? Yes. Good. I'd like to see the books right after this meeting. Also, yeah, good. Uh, one of the most important things I need you to do is make sure I become a signatory to all the accounts within this organization. Am I clear? Okay. You have any problem with that? No. Mm. I thought so. With that being said, and I'm counting on you guys to give me your best. Go work as a family. And I'm sure we won't have any problems. I'm good? Get back to work. Hey, you. Yes. Franca, I would like you to um, show Ms. Elwa here the modalities and the protocols to the company. I'm sure that wouldn't be a problem, would it? I didn't think so. So, you can leave. I just like the sound of you being the boss around here. How will I know that look? You know, you're the boss here, right? You can do anything. Right here, right now. Huh. Yeah. Well, I am the boss. Mm-hmm. Yeah. <laughs> this organization. So you do want to keep your job. Now ensure that I do not see you anywhere close to my office unless I send for you. Am I clear? Accountant, how are you? Oh, sorry, chief accountant. Yes, I'm very fine, sir. I've cleared all our house standings and the processes to make you the signatory to all the company's accounts has been concluded, sir. Really? Yes. So you now mean I have a signatory to the bank account? Yes, exactly. I like that. Accountant. I can seem to resist you. Why is that? I don't know. You can tell me. Oh. Well, oh, I can't seem to place it. One thing that I know is every time I place my eyes on you, my body rushes and longs for you. Know? I'm sure that's what you tell all your girlfriends because, <clears throat> especially your so-called babe. You're my most valuable employee. And I want to keep you. Don't worry, okay? I'm gonna displace that PA soon. And you'll be my top priority. You like that? not coming to the office today? No, not said so. I am not feeling really funny. Yeah. My sister was coming to see my man. Oh, really? Mm -hmm. Well, how about we just go home? No, I don't want to go home. I have it right here. Besides, by the time I get home, the others are gone, so... This Thanks. But you know I like Let's go home, baby. I don't want to go home. I want to be here. no, no, no, no, no. No, no, see, I, I just, let's, let me just grab my phone and then Yes, your phone. fọkàn ẹ balẹ̀ o sórí kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà èyí ni ìlànà yanjú gbogbo ẹ̀. I'm gonna just go on. What the heck is you doing over here? What the hell are you doing here? Get out of my house. Take it easy now. Ah. Get out! Hey, Remy, it's okay. Calm down. Calm down. Mo mọ nǹkan tó wà lọ́kàn ẹ̀, mo dẹ̀ mọ nǹkan tó ń rò. Sórí ọmọ torí pẹ̀lú ẹ̀ lánàá ẹ̀. Ọmọ ẹni o my grandchild. That was my son? Yes, Lanti Lanti, ọmọkùnrin bouncing baby boy. <laughs> Is this a setup or something? Wo, mi ò lè tán I'm your dad. Sori, láti day one relationship yín, kò sí tí mi ò mọ̀ sí. I'm telling you the fact. Now, <laughs> you got it twisted. Let me tell you something. You can fool my dad all you want, but not me. She's not a decent woman. No! Did you tell my dad where I saw you the other night? the... No! At the club! With a guy! Is that was the same nigga that gave you a rose? At her house! Get out of my house. Chori ẹni tó pẹ̀lú, mò ń sọ fún ẹ oh. Friends that give you roses, right? I bet you didn't hear that before, right? He gave her a rose! Kò sí nǹkan kan tó wà láàrin ọ̀rẹ́ ni wọ́n. Calm down. Ah ah. All right. So you got my dad brainwashed, huh? I'll tell you what's gonna happen, Dad. We're gonna take a paternity test. pẹ̀lú ìmọ̀ràn káyé tí mo tẹ̀lé ṣé o mọ̀ pé rẹ́mi ká èmi àti kọ́lá ní clubhouse èrò ọkàn ẹ̀ ní pé mi àti kọ́lá ní nǹkan kan pọ̀ ìwọ ló dé advice mi ló sọ pé kí n wáyàn ti máa tẹ̀lé jáde ìwọ yìí ni ìwọ lónímọ̀ràn ìkà. mo ti gbọ́ máa lọ nàáhùn. Ah. wá wá wá kẹ má bínú. I have loads of things on my mind. Má bínú ṣe ti gbọ́ pé mo jágbe mọ́ ẹ. Hmm. Àmọ́ ó yé mi màá. Ah, ah. Kí ni ìtumọ̀ Esma, láti bí ọdún mẹ́ta tí mo ti wà pẹ̀lú yín, mi ò tí ì rí níjọ́ kan báyìí pé sọ pé mo fẹ́ jáde o, mo tiẹ̀ fẹ́ ṣeré lọ nǹkan méjì ni mo rí tẹ máa ń sọ̀rọ̀ lé lórí is either iṣẹ́ or Adékúnlé yes ma ìrònú ò dá lára ma ẹ má jẹ́ kí ìrònú kó ba ẹwà yín jẹ́ máa jọ ma. but ó mọ̀ pé mi marry now ó dẹ̀ mọ̀ pé mi ní boyfriend so ta ló fẹ́ kó gbé mi jáde ṣé kí n máa wọ ẹni tó máa gbé mi jáde ni àbí kí n gbéra mi jáde kí ló ń tún ẹ láti sọ. ẹ̀sìn ẹ lè tẹ̀lé àwọn ọ̀rẹ́ yín jáde. but ó mọ̀ pé mi lọ́rẹ̀ẹ́ náà àbí ọ̀rẹ́ wo ló ti rí pẹ̀lú mi. mo mọ ẹnìkan tó máa ń fẹ́ súnmọ́ yín mà. ẹnìkan tó máa ń fẹ́ súnmọ́ mi ta ni. ẹ ń pín wọn máa ń wá bí dáadáa báyìí wọ́n fàyìn gan báyìí yes àwọn ni wọ́n ra meat pie wá fún Adékúnlé ní last week Sunday. Ah, ah. ṣé kò kí n ṣe Kọ́lá ló ń sọ. yes yes mo kú Kọ́lá. so nǹkan tó ń try láti sọ fún mi ni pé kí n pe Kọ́lá pé Kọ́lá o jọ o wá gbé mi jáde àbí. bẹ́ẹ̀ ni màá ẹ jẹ́ kó gbé yín jáde wọ́n lè gbé yín jáde tó bá gbé yín jáde kò ní sírònú yẹn ń bẹ̀ lọ títí mọ́ ẹjọ́ mà. mo ti gbọ́ àbíkẹ́ máa lọ sí living room máa wá báyìí. ṣé o ti rí ìsinmi àti mo ti kó bá mi. má ṣe pé ṣe mo fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ bó mú kan ní kẹtẹlé wọn jáde kó lè bá dírùnú yẹn kò ní mà ẹni tó rí yín kò ṣáà rí yín nínú yàrá pẹ̀lú wọn. wàá ní láti wá gbéra bó ṣe tó yẹn tó sọ yẹn wàá lọ bá mi sọ fún Rẹ̀mí ìwọ iná ló fún mi ní advice O tún ti ń sọ fún mi pé ẹ̀wọ̀n ọ̀rùn bákan bákan ẹjọ́ ẹ̀kọ́ èmi lórí mi ò pé ṣé ó yẹ kémi gan lè gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ìwọ tó yẹ kán máa advice òun fún mi lá advice. ẹ ti má bínú má bẹ̀ mí mọ́ ṣòtúbọ̀jọ má bẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tó dẹ̀ bàjẹ́ ó ti bàjẹ́ pẹ̀lú ìmọ̀ràn ẹ̀ èmi lórí mi ò pé mo ti gba kámú má lọ. àti kẹ́dìdé ó ti dúró pẹ́ jù. hello baby yes i'm good i'm happy yes that's because i'm back from hospital and the doctor says i'm pregnant. Why are you sounding this way? You know I've not been with any other man. And you know that, right? Okay. So Barrister, but, you know, I, I was present when my father signed his will. Yeah? Yeah. And if I'm correct, I'm um, the sole benefactor of the properties and everything that belongs to him. Right? That's very correct. You got it. Okay. So, now I want to sign my own will. But I'm sure that we can keep this between you and I and keep it private, Abby. Báwo tó Sure, but I need to know the reason for your will. You are just starting your life. You are not married. Talk less of having children. Well, I have a son. Not only that, I also have an unborn child on the way. Okay? So, here's what I want I want Bimbo to be the sole beneficiary of my will. She's the only one I can trust. Out of all the women I have in my life, she's the, she's the only honest woman that I see. She'll take care of my son, and then she will also take care of the unborn child. So, give it everything to her. Mr. Remy, have you any terminal disease or ailment that might want to take your life soon? Me? Yeah. No. Hmm. okay. You have an enemy that might want to kill you or to take your life. Let's just say, okay? don't trust my own lifestyle. Yeah. I do I do crazy things sometimes. I, I have bad habits, attitudes, characters, addictions, things that could cut my life short. So I want to be safe. success with this company. Hmm. I won't take that. I won't allow you to give it out to that gold digger. Rẹ̀mí, wà gbà. Má jẹ́ kí o ti ọwọ́ bojú, kò ní rí omi. Wàá fi ẹnu gbolẹ̀, wàá fi ẹnu ẹ̀, wàá Then I will explain to you uh, what the Bible means when it says the heart of the man is desperately wicked. Okay, Miss Irene. I will now need you to take another five working days. Not only to think, but also to rethink over and over this issue before I prepare your will. Fair enough fighters being a member of this organization, what other connections have you gotten with the deceased? It was my fiancé. We were just making plans on how to settle down, but now he's gone. Madam, take it easy. Calm down. Were you the one that prepared the coffee this morning? Was it poisoned? Excuse me. Answer the question that was posed to you instead of asking another one. I'm the company's um, chief accountant. His pay usually makes it tea or coffee. But today she's off duty. I suspect the secretary must have made it. And what is his or her name? Miss Franca. Franca? Yes. Okay, step aside. Was Let it me... poisoned? Let me follow her to get Franca. Madam, move. Kí like 20 minutes before the demise of the crusade, you realized really Yes, I did. I'm sorry to announce to you guys you are under ah, hey Josiah, and you... Eh, ah. You have to remain silent because whatever you say might be used against you in the court Meanwhile, you have the right to your lawyer. fẹ́ pélé yìí náà tálámọ̀ tó ṣe kú pọmọ bàbá olówó. ó mú ó dẹ̀ kú ìgbà táwa dé a realize pé kọfí tó mu ó ní poisonous substance so same thing ìgbà tí autopsy report tí ó jáde a realize pé same substance tó wà nínú kọfí yẹn òun náà náà nínú system olóògbé why did you poison it. There is no way I could have killed the father of my son. I really love him so much than I've ever loved any man in my life. I can't kill him. Will you stop this, your fake love story? Most often, all you need to tell us is, why did you poison him? All I wanted was an avenue to get my love back. A chance to show how much I've missed him and I cared for him. Èyí ló ni nígbà tí ẹ wà tó sọ fún mi pé òun ò ní lè wá sí ọ́fíìsì ní ọjọ́ kejì pé kí n bá òun ṣe kọ́fì fún un that was the reason why I used the avenue to Remi jọ má bínú ká ní mo ti ṣẹ́yìn mẹ́niwẹ̀ jọ mo fọlọ́run bá bẹ̀ jọ má bínú sí mi jọ. Are you done? Sit. Please walk I said sit. Sit! Now I want you to listen to me very carefully, okay? Follow my lips so you don't miss a single word. What do you mean? Look at me. You and I are over, alright? We're done. Okay? So now you make the coffee you want to make and get out of my office. You still want a job, right? Good. Make the coffee and get out. get off. Get out! tó ń sọ fún mi ń sìn ni pé ìgbà tí o kúrò lọ́fíìsì rẹ ni òun fúnra ẹ̀ ló fi nǹkan sínú kọ́fì ara ẹ̀ are you insinuating suicide? You are Look at it. Look at it. Good as well. How are you, Charlie? Yes, please. Can no, we separate? Um, I am Detective Austin Okubi. Here is my colleague, she's Detective Bola Olawale. We are from the homicide department of the police headquarters. Slow down, slow down, gentlemen. You are police, right? Yes, yes sir. Is it about my son? Who broke the news to you? What news? Ẹ wò, ẹ wò, Sherry, àtàárọ̀ ni mo nítorí pé sound sleep. nítorí ẹ̀ ló ṣe pa fóònù mi So I don't understand you guys. I don't know where you are going. Eh, Chief, at this point, kò sáwo kan láwọ̀ ẹ̀bà mọ́. Ohun tó ṣẹlẹ̀ ni some few hours back, ọmọ yín want to poison a lot. And in fact, as I'm talking to you, he's dead. mo ṣe kúrò lọ́dọ̀ chief hansan ni bọ̀ ohun tó ń fọ́ ní sinmi ni pé chief wọn lọ ń believe pé o lè wà innocent but you know what that is not gonna hold water because i mean not until proven otherwise by a very competent court of law but jẹ́ kí n bí ẹ náà kí ló dé tí o ò ṣe folóògbé lọ́rùn sílẹ̀ kó mú wọn pẹ̀lú láìfẹ́. I loved him so much. He was the second man I had slept with in my whole life. I would rather say it was my first love. When the man that first left with me happened to be my family member, who forcefully taken away my childhood from me when I lost my parent, Uncle Gerald. ẹ wo barrister gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín ṣe rí franca tá à ń sọ̀rọ̀ yìí mo mú gẹ́gẹ́ bí ọmọ ni mo mọ nǹkan tó lè ṣe mo dẹ̀ mọ nǹkan tí ò lè ṣe ẹ wò ó franca ò lè dá padì yẹ débi pé ó máa wá pa èèyàn and uh, barrister àtijọ́ tìmọ̀tìmọ̀ Franca she's been a good girl. rẹ̀ mí fàyọ̀ wá mi kan fire wá mi nínú ayé jẹ́ kí jọyàn àfi bíi ti lágbájá kí n má jọ wèrè oríire láyé ń bọ̀. Sa. ṣé àbúrò ẹ lọmọ tó ń bá sọ̀rọ̀. rárá sáà báwo ló ah, ó ní òun wáṣẹ́ wá ni ní ká fún òun iṣẹ́ ní iṣẹ́ tóun bá lè ṣe kínní o bó dẹ̀ ní pé kò síṣẹ́ ń bí ní gbogbo company ti wà occupy. Ehm, mo ní meeting sí. bẹ́ẹ̀ni sà. sọ fún yín pé kó dúró dè mí. kó dúró sà. Ehm, kó ní sùúrù kó dúró. àbí kó máa lọ. ṣé bó létí. ọ̀dọ̀ sà. mo fẹ́ àtẹ̀sí ní kó dúró. mo ti gbọ́ sà. Eh. Ah, ọṣẹ tẹ fi wẹ̀ lé ní dá o ṣífù ní pé kẹ padà wá nígbà wọn ní mítìn ah. kẹ padà wá nìkan bíi lọ́sàn-án ṣá. ọ̀sán. Eh ẹ̀fẹ̀ dúró. ẹjẹ ìjó máa jókòó síbi bẹ́ẹ̀ mi ò lọ ẹjẹ ìjókòó ẹjẹ ìgòjò ẹjẹ máa dúró dìgbà tó tó bá jọ làgàn máa jókòó tó máa fi ṣetán ìjó ẹyin ìjó. ẹ mọ wa. àwọn mi lówó kọ̀ọ̀kan kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ mi. Ah, ah, èwo ni kò sówó tẹ̀ ń sọ. mi lówó kọ̀ọ̀kan ìjọ ẹ ṣàánú mi. ẹ máa lọ. ìbùdó ah, ìjọ ẹ má jẹ kí n lè jù ìjọ ìjọ ìjọ. sáà. Good afternoon. Good afternoon, sir. How are you? Fine, sir. Dìde, dìde, dìde. Uh, what is your discipline? Sir, mo ṣe ń jẹ́ láti ẹ̀rí òfin ẹsẹ̀ sí mi ní sir. You are just trying to ẹ̀rọ. Yes, sir. That means uh, o oh, professional qualification kankan. Àtọ̀ sir. Ah. Ìyẹn I'm a díẹ̀ I'm a le Um. Ah, ìyẹn máa le díẹ̀, my dear. Mi ò mọ̀ bóyá o lè ṣe cleaning job. Ah, I'll be very glad Say wo mo lè ṣe sá. Ẹ wo lè jẹ́ kí n sáré clean bí tẹ́jú ṣe jẹ́ kí ah, experiment for yín sá. That's okay, that's okay. Sá, uh, uh, cleaner wa gbà sá, kò ní ìdí kó ṣe. A ní cleaner bí sá. jọ̀ọ́ jàre àwọn òbí ẹ̀ ń kọ́. Ah, two years ago ni mo ti lost àwọn parents mi tún látìgbà yẹn I've been all alone I've been struggling all by myself olè àtàṣẹ́wó nìkan ló kù tí mi lè bọ́ ní job yóò fa mi sà ẹ̀wọ̀ inú mi máa dùn láti ṣe sà. that's all right it's okay um, though a ní clean be but uh, eh, my kàn employer láti join hand pẹ̀lú cleaner wa. ah mi ò máa ti thank you sir. no no no it's okay it's okay um, ọ̀rọ̀ máa ṣe kinní kan fún ẹ tó ṣe fẹ́ kàwé. ah bẹ́ẹ̀ sir I still wish to go further sir. Um, màá fún ẹ ní fifty thousand naira. thank you sir. kó fi enrol fún GC. ah then èyí tó bá kú ní owó yẹn uh, o lè fi enrol fún tutorial lesson. Huh? Thank you, sir. That means you pay evening classes now. Ah, thank you, sir. Thank you, sir. No problem. Tó bá ti wá bẹ̀rẹ̀ iṣẹ́, màá fẹ́ kó ṣiṣẹ́ yẹn diligently. Jẹ́ kí n rí good girl yẹn lára ẹ̀. I'll be punctual, sir. Thank you, sir. Huh? Yes, sir. Let me see the good girl in you. Is that okay? Yes, sir. Yes, sir. Okay. Eh, wàá lọ rí accountant yẹn sìn. Màá ní kó fún fifty thousand. Come with me. lady franca báwo ló ṣe ń ṣiṣẹ́. ah hmm, tó bá jẹ́ iṣẹ́ ta ah, mẹ́rin ṣiṣẹ́ ó hù bàjẹ́ mi bá tún wà lẹ́yìn iṣẹ́ ó ṣe ó tẹ̀ ṣiṣẹ́ kan lánàá ó gbé gan ẹ bí àwọn kílọ́fín kókó ẹ̀yìn staff ó dẹ̀ gbé òòlù sórí báyìí wọ́n gbà wọ́n ah, ọmọ tó ń ṣiṣẹ́ báyìí ó dàbí ìyá jẹun ẹ̀ gidi ìyá jẹun. ọ̀run kò dẹ̀ misbehave rárá sàn. padà sí ilé. kí ló ń ṣẹlẹ̀ you are so happy this morning. yes i'm very very happy sir i made my results. Ah, wow. Congratulations. Yes, sir. Um, kí ló wá make inú result ẹ? Oh, yes, sir. I made a three distinction and six credits, sir. Ah, good one, good one. Yes, sir. Um, no problem. Uh, what about your champ? Uh, ah, yes, sir. JAMB ò jadi jáde, but tó bá jáde, mà sir. Okay. Um, progress ti ń wà ní ẹnu láìpẹ́ ni o. thank you sir agbára yín náà ni gbogbo ẹ sir thank you so much sir. ah no no no no no no no it's God power it's by God power kì í ṣàgbára tèmi eh, agbára ọlọ́run ni um, you know what I have a special gift for you. oh wow thank you so much sir I really appreciate sir. ah no no no no. no. thank you sir. you yeah, are welcome you are always welcome. yes sir. Yeah. Yeah. Uh, Anything? Uh, nothing. I never had the slightest inclination that you and she had known each other for that long. <sighs> But I feel I've ended up oh, Okay. Oh, okay. In that case, you can continue your stories. The Jambi result was released. And I had the best result that could get me an admission into the university of my choices. My joy was full when my phone rang. Why you went down there? Yes, sir. I got an admission to university, sir. Wow. That's another good one for you. Thank you, sir. <laughs> um, fine, fine, fine, fine, fine. Uh, that called for celebration. Have <laughs> you? Um, no problem. Uh, tí bá ti ṣe àwọn nǹkan tí mò ń Uh, wàá join mi for lunch. oh thank you so much sir. no problem and uh, another thing more fi ipò yẹ kó change wardrobe Oh. Yes, our institution, you know, it's another uh, another life entirely. Thanks, sir. So, I'm only ní láti lọ shopping shopping shop. Thank you, sir. Yeah, you're welcome. We're not ń ṣọmọ bẹ́ẹ̀. Then tó bá di lọ́la, màá fẹ́ kó tètè lọ sí yunifásitì yẹn kó lọ inquire about èèlò gangan ló máa ná ẹ láti wò gbogbo owó tó bá máa ná bẹ̀ jẹ́ kí n mọ̀. oh thank you god bless you sir thank you so much sir. so in an hour time ẹ mm. eh, máa fẹ́ kó join me fún lunch tí mo fẹ́ gbé ẹ lọ. Oh, thank you sir. barrister thank god eh, ìgbìyànjú mi ò jà sásán. She continued to impress me. In fact, ó jẹ́ kí n rí ara mi bíi bàbá lẹ́ẹ̀kan sí Nítorí pé my only child kò sí ìlú yìí, ó wà l'abroad. To the extent that eh, èmi ni mo ń ṣe bíi bàbá fún un. Tán bá fún un ní any award in school, èmi ti máa ń tẹ̀lé lọ sí school ẹni gẹ́gẹ́ bíi bàbá um, she has never for a day disappointed me. ó stage kan um, iṣẹ́ mi fẹ́ dojú dé mo gba kọ́ńtrátì kan tó kó mi sí gbèsè mo ń láti yáwó lọ́tún ló sì báńkì yàrá ń dẹ́yà kí ni ẹ ṣáà di wàhálà I was indebted to. so many people Why would wò pé kí ni Why lè ṣe o wọ́n decide most of my properties as God may have it Franca came to my rescue. Sir, I overheard you talking with your agent few days ago May ẹ fẹ́ company sir. That is true. lóòótọ́ ni ehm, Franca sórí àwọn nǹkan kan tí o mọ̀ máa jẹ́ kó mọ̀ fún sórí iléeṣẹ́ wa yìí a in debt and we are in great great problem mo yá àwọn owó kan from bank and some other people láti fi boost iṣẹ́ yìí but unfortunately eh, kò lọ bó ṣe yẹ kó lọ. So mo kàn decide pé kí n ta náà properties mi láti fi offset àwọn debts mi. It's true wípé mo fẹ́, mo fẹ́ ta náà properties mi. But sir, um, èmi àti pastor mi a lọ fún àdúrà ọlọ́jọ́ mẹ́ta ní ìta ìṣẹ̀parí ní alẹ́ àná ní èyí tí wọ́n dẹ̀ kó yé mi wípé kí ẹ má ta property yín because àdúrà yẹn gangan ó dá lórí ọ̀rọ̀ yín torí torí yín ni mo ṣe lọ bá wọn pé kàn jẹ́ ká gbàdúrà wọ́n dẹ̀ ní pé ká fọkàn pé kò ní sí problem ẹ má ta. Franca Franca kò lè yí ẹ hmm. kò lè yí wọ ṣé bí èmi ni mo jẹ gbèsè èmi dẹ̀ ni mo mọ̀ ipá máa bò mí sùn tí n bá sanwó kò lè yí ẹ sórí anything tó bá fẹ́ sọ sí ẹ máa fẹ́ kó sọ dìgbà míì ọmọ ipá ní ìgbà míì àyè máa wà kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ máa wà àgbà mi tí ò ní sáyè right now eh, ọ̀rọ̀ lè wà lẹ́nu ẹ̀ bọ́ èmi ò ráyè because àwọn agent tó fẹ́ bá mi ta lé ń dúró dè mí tí n bá tètè débẹ̀ franca wọ́n lè change mind wọn ọ̀rọ̀ owó là ń sọ yìí eh, fẹ́ offset debt mi please. please. okay sir please can you do me a favour sir. Ah, alàgbà ǹjẹ́ mọ̀ pé gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí yín ó sàn ó ṣẹpẹrẹ sí tó ṣẹlẹ̀ sí Jóòbù nínú Bíbélì. nítorí pé <clears throat> ẹ̀mí Jóòbù nìkan ni Ọlọ́run ò fún èṣù láyè láti gbà gbogbo nǹkan tí Jóòbù ní tó gbọ́kànlé gbogbo ẹ̀ ló lọ àmọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín àwọn nǹkan kan díẹ̀ ṣì wà ẹ sì lé àwọn èèyàn tó dáa ní àyíká yín àwọn dúkìá díẹ̀ díẹ̀ ẹ sì bá ń lẹ̀. ah olúwa ah. Mm. alàgbà mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ǹjẹ́ mọ bàbá tó bí yín lọ́mọ. Eh, mi ò mọ mi ò mọ bàbá tó bí mi. olúwa olúwa wa orúkọ rẹ̀ ti nìyí tó dájú yóò bá olúwa dájú yóò bá olóhùn ọmọ ọ̀run wá tọ́ ìmọ́lẹ̀ síbi fún wa. Ah, olúwa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi àti arábìnrin Franca yìí tó jẹ́ ọmọ yín a jọ gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta nígbà tí a wá ń bá gbogbo ètò yìí lọ a wá fi hàn mí alàgbà ogun ìdílé ò ní jà yín gbogbo ogun tó ń bá yín jà gbogbo ẹ ti di pẹ̀tẹ́lẹ̀. àmì Jésù. nǹkan kì í ràgó hmm. alàgbà. Hmm nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó olúwa a ò ṣe bàbá a kábíyèsí bẹ́ẹ̀ ni máa wí máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ alàgbà ó ṣeéṣe kẹ́ ti gbọ́ nínú ìtàn ọ̀kẹ́ yìí fúnra yín mọ̀ mo fẹ́ kẹ́ máa já mi nírọ́ torí ẹ̀mí mọ̀ kí n parọ́ ẹgbẹ́ ní fẹ́ni tí a ò fi lọ́tọ̀ ń jẹ. Ah, olúwa hmm. alàgbà. Uh, uh, hmm nínú ìdílé yín pàápàá àwọn tó jẹ́ ọkùnrin tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ní jíǹji ayé wọn owó wọn máa ń jí sówó máa ń jí sí ọlá àti ajé ṣé rọ́ ni àmọ́ tó bá ti dé ìpele kan tí ọ̀rọ̀ yìí ti dé tí wọ́n ti ń rò pé àwọn máa dojú alẹ́ gbogbo yìí tà ń jẹ́ kí n máa rí um, bíi sixty years mò ń rí fígọ̀ yẹn ẹ̀fà àti òdo tó bá ti ń súnmọ́ ọjọ́ orí tà ń sọ yìí èyí tó jẹ́ pé ìgbọ́n ti ń súnmọ́ gbogbo dúkìá tí wọ́n ti kó jọ adẹ̀wálẹ̀ po tó bá wálé àsìkò yìí ni àsìkò yìí àsìkò yìí ni ó máa ẹlẹ́mìí àwọn àgbà yẹn ni pé gbogbo àwọn tó ti wà níwájú yín bàbá yín bàbá bàbá yín bàbá bàbá yín èyí tó ní ṣe bí ègún gbogbo ègún kẹ́gùn àpẹẹrẹ àbíwọ́ olúwa gẹ́gẹ́ bí ikú àti ìríjú àti ìpè alàgbà gbogbo ogun kógun ogun ìdílé ogun àwọn àtẹ̀yìn tó ń tẹ̀yìn jayàn gbogbo ẹ̀ ti di ìpẹ̀tẹ́lẹ̀ lẹ́nu gbogbo ẹ̀ ti ṣẹ́ ó ti bìwọ́. ológo dídán gbọpẹ́ gbọpẹ́ mo mú wá ẹlẹ́bùrú ìkẹyìn yẹ ọ́ bàbá bàbá mi dánsákì fún ọ ò gbọpẹ́ mi alàgbà iṣẹ́ pọ̀ fún yín láti ṣe ẹ máa lọ sí inú àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta àti àdúrà tí ẹ bá ti wá ń gbé àwẹ̀ yìí ó ní omi kan tí máa ṣètọ́jú fún yín èyí tí máa gbé sí ilé àánú tẹ bá ṣe gba àwẹ̀ yẹn tán ẹ máa padà wá bá mi ń bì a máa ṣe àdúrà àti ìṣẹ́gun fún yín màá gbé omi yẹn fún yín òun lẹ máa gbé lọ àwọn dúkìá tẹ irúpẹ má tà pé kò sọnù àbáyọbọ. pàápàá iléeṣẹ́ yín ìtẹ́lẹ̀ fẹ́ tà yẹn ẹ̀ ní tàmọ́. ẹ ṣe mí ẹ ṣe àmì ìrìnlẹ̀ gbogbo ìkọlọ yìí báyìí ni ọlọ́run máa dá padà. franka ẹ rí dájú pé wọ́n ṣe o ẹ rí dájú pé wọ́n ṣe o ẹ rí pé ẹ ṣe o bẹ́ẹ̀ tiẹ̀ wá ẹ tó ẹ dúró ẹ sáré tọ kristi ẹ di òpó kristi mú gbogbo ogun tó ń jà yìí ó ti bí ìpẹ̀tẹ́lẹ̀. àmín jésù. ká jí ova. mímọ́. Hello, Chief Lade on the line. Ah, Minister for Works. Ah, yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Sir. Yes, sir. Yes, sir. Yes, sir. First thing tomorrow morning, sir. I will be there, sir. By the special grace of God, I will be there very early tomorrow morning, sir. 아니 다 기입사 Thank you. cancelled that deal for over 200 billion naira. He paid all his debt and everything got better. He paid all the staff, wọ́n pè everybody padà síṣẹ́, wọ́n dẹ̀ the owó bó ṣiṣẹ́. Nígbà tí mo parí àgùnbánirọ̀ mi, chief ránṣẹ́ sí mi. Hmm. Àbí Frank Agoni franka franka <laughs> ah ah lójú ẹ wá tutù tó gún régé báyìí báwo ni Edo State. fine sir. olùkọ́ ti rí bẹ́ẹ̀ ó ti rí wọ́n fún ẹ village wo tẹ ní wọ́n transfer lọ́nbẹ̀. neme of Akoko Edo local government ni sir. yes sir. Edo State ni ẹ náà wà. <laughs> ọba ọ máa wọnú gan. ẹ eh, ẹ really kò wọnú jù bẹ́ẹ̀ náà but mo enjoy ibẹ̀ people fine gan very accommodating people they are very nice even oúnjẹ orúkọ yorùbá. nínú ọdún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bíi ògìdàn owó labí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àdàkì máa travel kiri bọ̀tán lè jorúkọ yorùbá wá ń bì í ṣùgbọ́n mo rò lọ pé wọ́n máa lè jàmàlà. <laughs> àbó mi sàmàlà ń bẹ̀. àmọ́ mi sẹ̀ mo tiẹ̀ lẹ́nìkan tó máa ń ro àmàlà fún mi lọ́hùn ibù mi fẹ́ wá sílé mọ́ bọ̀tìrì. má bí yẹn wá o ò ní wá síbo ọfẹ pa mí ni ọfẹ ká pa tẹsán dé. <laughs> rárá sá. má gbé yẹn wá rárá rárá má ń fẹ́ ròbò tó bá máa ṣe kínní bí ni kò tó wá mọ̀ pẹ̀ ẹ ti gbà bó dáhùn anyway thank God for your life olúwa ṣeun olúwa ṣeun um, Franca nǹkan tí mo ṣe sọ pé kò wá rí mi bì privately kì í ṣe nǹkan tó le sórí o ò mọ ìyá rẹ lọ́dọ̀ mi o ò mọ bó ṣe wúwo lọ́wọ́ mi tó bá yẹ kó o mọ ni bóyá ò bá tún máa yọ̀ báyìí lọ mo ti wò ó látìgbà tó ti lọ mo ti rò ó rò ó rò ó pé kí ni mo lè fi compensate ọmọdé yìí o bó financially uh, morally or uh, i mean anything tí n lè fi appreciate àwọn nǹkan tó gbé ṣe ń gbèsè ayé mi mo ti rò ó rò ó mi ò ríro because hmm, tí n bá ro bó ṣe mú ìtìjú kúrò nínú ilé ayé mi ah, every time máa ń gbàdúrà fún ẹni ìwọ ló pa ìtìjú mi rẹ́ ẹnu ẹ̀gàn táyé fẹ́ fi bà mí ìwọ ló bá mú kúrò in fact ó wúwo lọ́wọ́ mi gan mi ò mọ irú iye tí mo lè gbé fún ẹ tó máa wọ́ọ̀tì oore tó ṣe fún mi ẹ mo ti rò mi ò ríro but thank God ọlọ́run bá mi ṣọ́ ẹ dé láyọ̀ àtàlàfíà mo fẹ́ kó béèrè àmì kó béèrè anything anything just ask for anything and it will be yours. daddy ẹ hó mi ní anything i'm telling you. mo rò ẹ mo rò ẹ ní a lot of things. èmi gangan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run lò mí ní time tẹ́ ẹ ní ìrànlọ́wọ́ ẹ̀ ìpè mi gangan lọ́lọ́run ló kò lo ara àta èmi gan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ mú mi láti inú ẹ̀rẹ̀fọ̀ tẹ́ ẹ fọ̀ mí èmi ọmọ òrukàn ẹ jẹ́ kí n mọ àlá ẹ wá sọ mí di èèyàn pàtàkì nínú ẹbí tí ẹ mọ ilé tí ẹ mọ ẹbí mi báwo lèmi gan ìbá ṣe san oore fún mi ẹ ṣe gan ọsà ah, ẹ ṣe gan ọsà. Eh, alóhùn lálẹ́ sàn. but um, can I make a request sir. Oh, thanks so much, sir. Mo rò pé bóyá kí n béèrè pé ṣé lè allow mi kí n máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín and I want to be closer to you every time, sir. Ṣorí nǹkan tó béèrè lọ́wọ́ mi sìn òun ló kéré jù ní nǹkan tọ́lọ́run lè ṣe. Ah, ẹ ṣe sá òun ló kéré jù ah, jókòó jókòó sórí hmm, mo sọ fún yín pé òun mọ ìyá rẹ lọ́wọ́ mi lóòótọ́ ìwọ fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú mi but I have a better plan for you than that wo mi ò fẹ́ fún wàhálà mi ò fẹ́ kó máa dààmú kiri kó tó rówó or kó máa ṣe làálàá kòókòó káàkiri. I mean, sórí kó tó dé èmi gan ti make plan mi lórí ẹ̀ and um, now I will tell you my plan. Franka. sórí bó ṣe wù mí bó ṣe wù mí gangan ni pé kó okòwò títí ẹ̀. so mo ti prepare check of ten million naira for you. it's all yours you can start your life with this ten I don't want it Sir, please. I've never seen this sort of money in my life. Me, ìfẹ́ who been? ni kò sí nǹkan tí mo fẹ́ kò sí bí mo ṣe lè maintain owó bẹ́ẹ̀ yẹn jọ torí ọlọ́run nǹkan tí mo need lọ́wọ́ yín ni pé kẹ́ẹ̀kan gbà mí kí n máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín ẹ jọ sá ẹ jọ sá. mo ti gbọ́ mo ti gbọ́ franca but uh, this is a lot of money you can start your life with this àbókèrè ni. rárá mi kàn fẹ́ ni mi fẹ́ sá ẹ jọ. Okay. Okay, no problem. Um, sorry, fẹ́ kàn tẹ́lẹ̀, mo mọ̀ pé ọmọ dáadáa ni ẹ́. But with this to reject it, ó wá jẹ́ kí n mọ̀ yí pé wọ́n kọ́ ẹ lé òdẹ̀gbẹ̀kọ́. ó jẹ́ kí n mọ̀ pé oníbẹ̀rù Ọlọ́run àti pé. Pe lọ́dọ̀ títí ẹ o owó kọ́ ni priority but máa wá ṣe nǹkan kan fún ẹ ó sọ pé ó fẹ́ ṣiṣẹ́ right ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú mi láti mi. ẹ ṣe gan ni sà ẹ ṣe sà. Ehm, ẹ máa fún ẹ lé ẹ ehm, máa fún ẹ ní mọ́tò máa fún ẹ security guard with the salary of two hundred thousand naira monthly. ìjọ sẹ́yìn má bínú gbogbo ẹ ti dàrú mọ́ mi lójú ni ṣé two hundred thousand naira ní ọdún ẹ wá fún mi lẹ́ẹ̀kan náà so kò ní jẹ́ pé máa fún mi lóṣooṣù. two hundred thousand naira lóṣù. ah ẹ ṣe gan ni sir god bless you sir ah, kí ni kí n fi san orí tẹ́ ẹ̀ ṣe fún mi kí ni kí n fi san chief ẹ ṣe gan ni sir ẹ ṣe mo really appreciate you sir. and um, i believe you pé you are okay with that. Oh, okay with that. i love it sir ẹ ṣe gan ni sir god bless you ibi tẹ́ ẹ sí mọ́wọ́ yẹn kò ní tán àpò yín kò ní gbẹ ẹ ṣe ẹ pẹ́ fún mi sà. ẹ ṣe gan ma I have a lot of time for you. Thanks so much. No worry. I really appreciate you sir. God bless you. don't look happy. What's the matter, sir? Franca. Sir. Franca. I can never be happy. I'm not happy. I'm not happy at all. Sorry, tí n bá sọ pé inú mi dùn, mo ń purọ́ fún ẹni Franca. I'm not happy with my son. Ọdún kẹjọ ni tọmọ mi ti jókòó sí London tí ò bọ́dà láti wá wò mí and eh, mi ò mọ nǹkan tó ń ṣe London inú mi ò dùn sí gbogbo nǹkan tí mò ń gbọ́ nípa ẹ̀ ní London lókìá kéèyàn dàgbà bẹ́ẹ̀ yẹn àbí ṣafẹ́ sọ pé rẹ̀ mi ò tí ì dàgbà tó ni tí ò tí ì fẹ́yàwó sílé káyìn ìmájì ó kàn ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé káàkiri London yìí from one lady to another from black to yellow yellow to brown to oyinbo sef franca I, I, i'm fed up one club to another every day làwọn ọ̀rẹ́ máa ń sọ fún mi bó lọ i don't know i don't know what to do tami ni i need him around around me at this time mo ti dàgbà náà mo ti ń dàgbà kò tẹ́ ẹ ṣe pé mo ti dàgbà i need him around me ó náwọn kankan tó ti yẹ kó ṣe àwọn kí n ti fi àwọn ọ̀nà kan wọn hmm. i have an idea ṣe rí irú àwọn ọkùnrin tí wọ́n bá ń wúrú ìwà bẹ́ẹ̀ yẹn èmi rò pé tí wọ́n bá rí obìnrin tí wọ́n love wholeheartedly ẹ wọ́n máa ń gbọ́rọ̀ sí obìnrin bẹ́ẹ̀ yẹn lẹ́nu even ju bí wọ́n ṣe gbọ́ sí yín lẹ́nu lọ so bóyá ìyẹn tún lè change lifestyle wọn tí wọ́n bá rí obìnrin tí wọ́n love gan good idea uh, you have a point eh, èmi náà dúró kó má wo lókè à mo ti rí obìnrin fún tó níwà tó wá láti léèrè tó ní tẹríba tó yẹ pé tó bá fẹ́ ọkàn máa balẹ̀ in fact irú obìnrin tó wù mí gangan gangan kí rẹ̀mí fẹ́ mo jẹ́rìí fún. wow he's such a lucky man to have you as his father. Ah. Oh, ṣé ní nàìjíríà ilé obìnrin yẹn wà. Ah, nàìjíríà ló wà. really. yes in fact eh, òun ló wà wájú mi you are the one Franca please. I don't expect Franca to say yes. Hmm. Mo no, expect ẹ to say yes Nitori pé hmm, mo mama ọmọ mo bí. Very very rude. Ó ní nonchalant attitude. Kò ń ka In fact, èèyàn ò jọ lójú. Tán bá tẹ̀ wá sọ̀rọ̀ obìnrin létí ẹ̀ obìnrin ò tẹ̀ ní space kankan náà láìfẹ́ ẹ wò barista tí n bá jẹ́ obìnrin kò lè ṣí mi láṣọ wò kò tẹ́ ẹ lè fọwọ́ kàn mí débi kó máa ṣí mi láṣọ wò ta ni ṣe rí Frank tá a sọ̀rọ̀ ẹ̀ ó kàn gbà nítorí pé kò fẹ́ kí n máa ronú ìfẹ́ tó ní sí mi ló jẹ́ kó gbà fọmọ mi mo mọ bí mo ṣe pàṣẹdẹ tó kó tó lè gbà fún ọmọ mi ẹ jọ̀ọ́ ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣó lè pa mí lọ́mọ. ẹ wo. ó kò lè pa mí lọ́mọ nítorí pé Franca tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó bímọ fọ́mọ mi ìyàwó mi ni à ń bí ṣe ń sọ she is always nice to me ẹ wo ó kò lè ṣe ẹ jọ̀ọ́. wọn á fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan. ẹ máa bá mi lọ sí station. I want you to go and tell them the, the, the fact. Let them know the fact. And that uh, uh, one release. Uh, as a barrister, mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa gbégbà in your own profession mo fẹ́ kí Franca jáde okay, sir. please. Emma, sir. I'll do it. It's my job. And this is please. Yes, I'll do it. You do that ah, Even in Remy's shortcomings, I loved him kódà pẹ̀lú gbogbo ìwà rúndùnrúndùn ẹ̀ it was fun to be with. èkúrọ́ lalábàákú ẹ̀wà ni ìfẹ́ tí mo ní sí Rẹ̀mí débi wípé mo ti wò pé mo ti ní adé orí. ká ní mo mọ̀ wípé poison wà nínú kọfí tí Rẹ̀mí fẹ́ mu lọ́jọ́ yẹn abájọ mú nìyẹn nítorí pé ó wù mí kí èmi àti Rẹ̀mí kájọ máa gbé ìgbé olólùfẹ́ even ní ọ̀run ọ́físà mi ò lè pa Rẹ̀mí. <sighs> ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ó sún sí ni lẹ́nu bóyá ọ̀sẹ̀ bó jẹ́ bí ẹnì kankan ṣé o ever notice pé Rẹ̀mí àtẹnibọ́dì dá nǹkan kan pọ̀ tó lè fẹ́ mú ìpalára wá fún àbí kẹ́nìyẹn fẹ́ wá ikú ẹ̀. Hmm? Ah, ok ìgbà tó serve ẹ̀ ní coffee tán ṣé o ever notice if anybody had gone into his office afterwards or not. Bimbo played a smart one at you. She walked into the office and she. So what? I have something for you. Yeah? Yeah. What is it? Can you close your eyes? Surprise, I should surprise. close my <laughs> eyes. yeah. Okay. eyes closed. Are you sure? Mm-hmm. Mm-hmm. Mm-hmm. Better be good. jẹ́ ká wá wo bó ṣe máa mọ ẹni tó pa ẹ́ àṣírí. Smart girl. That's that's a good one. Anyways, let me take you back into the cell. Are you ready to talk now? Yes, I'm ready to talk. Yeah, yes. talk. I was his girlfriend. Really? Yes my feelings started growing cold for him the moment I, I found out I was involved with other women. So at that time I wanted to quit. The company's lawyer approached me. I called you for this important discussion. Okay. Torí mo fẹ́ kí ni billionaire. How? Mo mọ̀ pé Mr. Remina. Oh well, wo lóòótọ́ ni Remi but the point is èmi gan wò pé mo fẹ́ break up pẹ̀lú ẹ later this week because ó ti wà too arrogant ju ó máa ṣe gragra ó dẹ̀ like obìnrin anything under skirt ni Rẹ̀mí so i think i need to move on at this point. but you can't do that now. wow why. torí nǹkan tó wà nílẹ̀ bàbá ẹ̀ ti wíìlì gbogbo ogún fún gbogbo property tí bàbá ẹ̀ ní wọ́n ló ti di tiẹ̀ kó dẹ̀ máa wí díẹ̀ tó owó yẹn tó jókòó sọ́fíìsì yẹn o bó ṣe wà yẹn ó worth hundreds of millions gbogbo yẹn dẹ̀ lè di tiwa. how báwo la ẹ fẹ́ ṣe. Ah, ah. ó máa lóyún fún mi. Ah, barista yẹn máa le o torí pé ìgbà tí mo wà ní school mo ti lose womb mi fún abortion so kò sọ̀rọ̀ oyún lọ́rọ̀ mi bí mo ṣe wà yìí. báyìí pé mo ti ń gẹ̀ tẹ̀rún ìbáyọ̀ lọ. how mo fẹ́ ṣe báyìí. ok má worry wọn náà pé màá lọ wẹ́lòmíì. Mm, mm, mm, eh, ok tí bá lóyún fún kí nìyẹn fẹ́ ṣe kí ló fẹ́ what difference does it make tí bá lóyún fún. tó bá lóyún fún wà á jẹ́ kó will gbogbo ogún ẹ̀ fún ẹ ọ ọmọ tó wà nú ẹ tó bá ti ṣe yẹn èmi máa ṣe will in a week time tí má dẹ̀ ti ṣe will yẹn á dàbí ọgbọ́n àwa bá ṣe máa assassinate a máa pàdánù gbogbo ogún tó ní tó ń gbọ́kànlé ó dẹ̀ máa di tiwa very simple. Okay. Wow. Ah, ah. So you kí Sarah. Lastly, you Láti lè rẹ́rìn tí And did you remember? The saw called chief tó ṣiṣẹ́ gbogbo wàhálà still alive. What a shame. I did not kill him. I did not. Are you sure? Kí you problem ẹ̀ náà? I didn't kill him. So, toba, o I mean, toba, o poison coffee who else now did? I don't know. I don't know. Maybe it's Barrister Sunday. Barrister Sunday. Yes. The barrister did not enter into that building throughout that day. So báwo ló ṣe máa poison coffee? I don't know. I don't know. Dúró. Dúró. I don't know. Nǹkan kan sọ sí mi lọ́kàn sí. Barrister yẹn ju ẹni tó wà desperate. Bí mo ṣe ń he could actually send someone to do that job for him. Ó fi ògbà I think you're right. Hello. What can I do for you? There is one barrister Tunde in the office. Uh-huh. Barrister Tunde? Yes, sir. Are you sure? Yes, sir. Please bring him in. Uh, bring him in. Jacob, what is it? Maybe he came to defend himself. No, not possible. Why don't you know? Ẹ̀sùn ti bóòlù. Oh, understand? How are you? <laughs> Are you shocked or surprised to see Bimbo here? Uh, <laughs> not at all, not really. okay. So what can I do for you? I was actually sent by Chief okay. for you to release Franca as he believes she's innocent. And he also asked me to take you to his office and call him when I get there. I think I want to show you something that might definitely help your investigations. Oh, that's good. <laughs> Um, that's right. Let's move. Okay. <laughs> yeah. Jalo, Jalo, so please, Chief. Go, you are Bumbo. Uh, hello, sir. Yes, I've seen it, sir. Yeah. Uh, we are just stepping out of the office. They've collected the shares. Yes, sir. Okay, sir. King Befun. Okay, okay. Said I should give the phone to you. Hello, Chief. Ah, uh, eh, Lawyer, ti fún mi. Eh, a máa mú lọ sọ́fíìsì nsìn. A máa review ẹ̀ tá a bá ti review ẹ̀ a máa padà sọ́dọ̀ yìí. We will revert back to you. Ṣé gbọ́? Okay. Hello? Hello? Okay, detective. <laughs> I have to be on my way now. Thank you very much. You're welcome. Uh, yeah. Please, I'm sorry to announce to you that you're under arrest. Under arrest? Yes. For what? For conspiracy and illegal exposure of will. Conspiracy? Yes. Illegal exposure of will? To so who? When and where? Can you please step forward? You can't just keep me locked up here without telling what I have done. I, I demand it to my lawyer, please. Will you stop that rant? And meanwhile, you're not supposed to see anything out until you're told. I will talk. I will talk. You can't just keep me here. What did I do? Why am I here? What is wrong with you? Are you alright? She now have you forgotten that CCTV was planted in I mean in that office? CCTV to expose her. Gbogbo She lost the office Need a night before that day to lace no substance gbogbo ẹ̀ ló ti wà exposed so you don't have anywhere to hide now so tell us why you did it. I had to do something I had to end everything he was always giving me attitude acting like he's God he had pride. attitude you're still talking about attitude here with all you've made us go through man at this point the game is over àmọ́ ká lọ kàn àti fipamọ́ lẹ́kùn tó mọ́. ṣe níwọ̀n lónìí.